ẹ kú iṣẹ́ báyìí ah, àgbẹ̀lérè wá wá wá wá àgbẹ̀lérè mo ti retí retí ibi tó o lọ ṣé kò sí wàhálà. kò sí wàhálà kò sí ọ̀nà bẹ́ẹ̀ ni kò sí sọ̀rọ̀ báyìí. àgbẹ̀lérè èmi náà mọ bí ìfẹ́ ọmọ yẹn ní ṣe mọ mú rẹ mo mọ bí ìwọ pẹ̀lú rẹ ṣe pinlẹ̀ rẹ̀ kó tó di wípé orí bó ti rí yìí ṣùgbọ́n àgbẹ̀ lérè mo fẹ́ kó o pọkàn rẹ pọ̀ mo fẹ́ kó o sọkàn akin mo fẹ́ kó o gbà pé kó o fi ta kí lọ kó o fa kí lọ kó o fa kí bọ̀ kó o fa kí bọ̀ ọ̀rọ̀ ayé nù kò lè ṣàìrí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó o rántí kó o sì fi sọ́kàn wípé ìfẹ́ ìwọ̀ ti ọmọ yẹn ni ó ti di kèrègbè tó fọ́ ó ti padà lẹ́yìn odò bẹ́ẹ̀ ni ọmọ mi mo fẹ́ kọ́ pọkàn pọ̀ kó sọkàn akin kó sì máa rántí ọ̀rọ̀ ìsítí tí mo máa ń sọ fún ọ ní gbogbo ìgbà tó ṣe pé gbọmọgbọmọ ni mo máa ń sọ fún ọ kó lè sí ọ létí o sì ní ṣerú ẹgbẹ́ o ní padà sẹ́yìn kọ́kàn rẹ kúrò ẹyẹ tó ti lọ ni. ẹ ṣeun bá. ọkàrẹ ọkàrẹ. èmi náà ti ń rò ó tẹ́lẹ̀ pé mo fẹ́ dé pàdé toró tọ́jọ́ bíi mélòó kan tí mo ti yọjú sí wọn bẹ̀. inú mi dùn ibo ṣe sọ kan tọpa ní ìrẹ́pọ̀ tọlọ fẹ́ lọ ìpàdé yìí bá ń kó lórí ẹgbẹ́ ọ̀pá àtìkú ọmọ ọ̀dẹ́dẹ́ lójú ọ̀dádé alágbèsè ògùn ọmọ alálejò sì fi pẹ̀yìn dídà ọmọ àṣebí ẹni jogún ọmọ kan bíi gídá ìgbín ńlá gbọ́ọ̀rọ̀ tí wálé ọ̀sán fàfà ńlá gbọ́ọ̀rọ̀ àbọ̀n ẹnu kọrọ́dù ọmọ wítèmi dèmi ò sí ilé ajósìgbè nítorí ìwọ̀n tó bá lérò ní kó gbé bẹ́rù bá pọ̀ pọ̀pọ̀ nílé ajósìgbè síbi ilẹ̀ mi sọ ni ọmọ asúnmọ́gẹjọ́ ọmọ wa ọmọ ẹkùn kárí orí rẹ̀ ò ní burú lọ́ọ̀rì darapọ̀ mọ́ wọn kó lórí eré kó sì kí gbogbo àwọn ọmọ tẹ́ ẹ jọ ń ṣe inú mi mọ̀ dùn o kódà bó bá gẹ̀ sínú mi kò ní kọsẹ̀. bó ti gbé kúrò lára ọlọ́dà mọ̀pẹ́. ẹ bá èmi náà fẹ́ dòde o. ẹ̀yin náà o. èmi náà ní pẹ́ ní ìdí àbí. ìfẹ́ títà láti àlọ́ àjà ló balẹ̀ tẹ́rẹ̀ àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀ àlọ́ eh, mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. ẹ wá gbọ́rọ̀ gbọ́. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. ọmọdé bá ń gé kínní kó àgbà ló mọ ibi tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan nìkan ló mọ̀jú ẹjọ́ àwífúnni kan tó dánìyàn àgbà ẹja kádì ní. akèrègbè ni ó sọ ibi tó máa fokùn sí lọ́rùn. ó wà lára. bá yín mo bẹ́ẹ̀ ṣe dá lóhùn ah. èyí tó bá bá mu nu yín kò ní jẹ. Ah. Ah. ó ṣe orí lóní ìṣẹ́ sì dá lóhùn dákun ìwọ ǹjọ́ ló ti wá pàdé ìgbẹ́yìn. tí bá ní wo, ó mọ̀ fẹ́ tọ́jọ́ mẹ́ta. ó mẹ́ta jókòó ìwọ ǹde ǹjọ́ ló ti wá pàdé ìgbẹ́yìn. bí n bá ní mí ní méjì yóò ti tọ́jọ́ mẹ́ta. mẹ́ta ni tiẹ̀ náà jókòó ìkejì náà ló tójọ́ mẹ́ta dákun tó bá ṣe pé bó o ti ń ṣe rádaràda tó wà pàdé yìí làwọn tó kù iná wà àwọn olóòkì pé orí ló níṣe ní gbogbo ẹ mọ sọ̀rọ̀ ó yà tún wọn kí. orí ló níṣe. ọmọ ẹgbẹ́ mi rí wa. ká dáa fún ọ kó dẹ̀ gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ olórí ibú rẹ tún sọ̀rọ̀ ká bá ọmú kò ní yọ fún tó ṣe o ó fẹ́ máa gbàbọ̀dẹ̀ fún mi àbí kí ló ń gbìyànjú àti ṣe. ọmọ ẹgbẹ́ yẹn mi rí wa ló sọ onílò oríkè ọmọ ẹgbẹ́ yẹn mi rí wa àbọ̀ wa bá lọ̀rọ̀ rẹ̀ ajá tí wọ́n ìbọ̀gún wọn fi ṣètùtù ayé rẹ̀ ẹ wo mi kí ni ìṣòro tó o ní gan tó o fi wá pàdé. kí ló ohun tó ṣe ọ tó o fi wá. ẹ má tí ì sọ̀rọ̀ o kí ló sí ọmọlé tó o fi wá pàdé. ẹ má bínú ọ̀gá wa ẹ̀bẹ̀rẹ̀ ń bẹ̀ ọtí ká. kí ló o. ẹ̀bẹ̀rẹ̀ ń bẹ̀ ọtí ká. ó lè jẹ́ aráyé gbé. olóòtú ó bẹ̀ bọ́ ọ̀gá ẹ̀bẹ̀rẹ̀ ń bẹ̀ ọtí ká. ìwọ náà wà ìwọ náà jókòó sáyé. ẹgbẹ́ kẹjì bẹ́ẹ̀ jókòó. dúró dúró bó ti dúró mọ́sẹ̀wù rẹ̀ mọ́ o mọ́sẹ̀wù rẹ̀ mọ́ o tá a fi parí pàdé orí ìdúró tí ó wà nù. ẹni kí wọ́n lẹ́lẹ́ kí wọ́n pẹ̀ kí wọ́n lẹ́lẹ́ kí wọ́n lẹ́lẹ́. dákun bíwọ ni mò ń bẹ̀ látẹ̀kàn. Ah, dákun èmi ló ń bẹ̀ mí fún nígbà tí mo ti já o já o já o tó o ti lóò fẹ́ já èmi ti dá sí ọ lára ah, àmọ́ ó kàn jẹ́ wípé o ò ní lè bá ń lọ sílùú èkó mọ́ ni. àmì ah, ló dé. dákun oníbàálẹ̀ kì í gbé kó ojú ọmọ oko lásán lásán wọn kàn fi mọ ọ. tó bá òun tó bá òun ni. búdà ojú bẹ́ẹ̀ lọ kí ni sọ kí ni ti ń bẹ lára rẹ àwọn ará èkó ìrí sójú bẹ́ẹ̀ lómi bá rí o lè mọ jẹun ẹlòmíì lè mọ sùn. àmọ́ ìwúrí ni ìbálé nínú ìlú wa yìí di ọjọ́ ìgbéyàwó. ìwọ náà gbọ́n tó sọ o ní nínú ìlú yín kò ń ṣe nílùú èkó nígbà jẹ́ pé igi náà lẹ́nu nǹkan tó dáa òní wọ́n rí ní àyín igi náà ni tó o bá dẹ́kọ̀ àìmọ oríṣiríṣi oríṣiríṣi nǹkan tó máa rí kókó ń ṣe inú bí ìtọ̀ wà tó kàn ń rí gbogbo jákujàku ah, a sì à ń sọ fún ọ ọlọ́ọ̀fẹ́ jára rẹ ọkàn sáà ń ṣe bí ọmọ oko náà ni n ò tí mo tún fẹ́ sọ mọ́ o ah, kọ jára rẹ gbogbo sórí n ti ń ti ń bọ̀ lẹ́rù kò tó nǹkan tó yẹ kó mọ̀ bọ̀ lẹ́rù ọlá àpò ò tí ì tọ̀wò lẹ́ẹ̀kan ni ah. wàláì bó bá tọ̀wò lẹ́ẹ̀kan ibẹ̀ lọ́mọ gbé ibẹ̀ lọ́mọ sọ òun fẹ́ kú mbẹ́ mọ́ yóò sọ èmi gan torí ò fi sú mi ni bí mo ṣe ń wojú rẹ̀ wọ́n padà fi sú mi àmọ́ ah, ni kò ọmọ dé kíní mọ́ra kí àǹfààní wo ni ń ṣe fún ọ ìwọ náà sọ fún mi àǹfààní wo lórí ń bẹ́ẹ̀ a ní ká gbé ọ débẹ̀ a gbé ọ débẹ̀ kí wọn náà débẹ̀ adùn bẹ́ńbẹ́ kìíní yìí tí mò ń sọ fún ọ tó dá adùn wà ń bẹ̀ ìwọ kan tọ̀ wò lẹ́ẹ̀kan kódà jáàsì lẹ ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ó tó mi ẹ̀ẹ̀kan péré. èmi ni wà á ṣe báyìí. mo ojú àrùn dẹ̀dẹ̀ ọ̀rẹ́ nìkan. ọmọ yìí èmi ló ṣe é tó ń ṣe báyìí ọmọ yẹn kí ó ṣe é tó ń ṣe báyìí ìwọ náà ti dobìnrin nìyẹn ìgbà tá a ṣe léǹsìn kò sí nǹkan kan tó ṣe é kí ló wá ṣe dé tó ń ṣe báyìí ẹ torí pé o ti ṣe rè ni tó o dẹ̀ ti ṣe ń sìn ìwọ náà ti dọmọbìnrin nìyẹn tó bá dijọ́ mi kò lè jájòjì sí ẹ mọ́ nǹkan tí mò ń sọ fún ẹ látọjọ́ ẹ nìyẹn ìgbà tó ṣe ń sìn so kú ni ó kú náà o ti wà nú ayé kò sẹ́ni tó máa fọwọ́ rọ ẹ sọ́yìn tó bá dé kù máa lè ṣe ogun nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ nǹkan tó máa lè jẹ́ kí n ṣe gangan lélẹ̀ mọ̀ kí táyé ṣe lọ́jọ́ yẹn kó búlọ̀kì àwọn ibi kankan tó yẹ pé a ní lè rí ṣe bọ́n ń sìn báyìí mo lè ṣe anything fún ẹ báyìí tó bá fẹ́ ọmọ yẹn ni kí ló dé tó ń ṣe báyìí ọmọ yẹn àbí ká ṣe yọkan sí i jẹ́ ká ṣe yọkan sí i ayé á lè gbọ̀n gbogbo ilé tó ń ṣe yìí á lè kúrò lára ẹ̀ ní àwọn àti kí n tún gbé ẹbí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ara rí ó lè gbọ̀n nù ìyàwó mi ọmọ yẹn ni mi ọmọ yẹn ọmọ yẹn ó yá jẹ́ ká lọ́wọ́ kan sí i káwọn ọ̀gẹ̀dẹ̀ sí kọ̀ọ̀kún mọ̀pọ̀ wọ́n sì lè wí sí kí wọ́n ní fọlọ́nṣọ́ ní fi okùn ọ̀gẹ̀dẹ̀ gbọ̀pẹ̀ ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé. a mọ̀ pé a mọ̀ pé èmi ni ah. èmi ni méjì ìjàsà. a ah, ah, mọ̀ pé tèmi. sámọ̀ pé wàá pé méjì tí wọ́n ń kọjá ni àti pé ẹ̀ pé méjì tẹ́ ń lọ ìwọ náà ni. ẹgbẹ́ yẹmi èmi ló ń pè lámọ̀ pé. kí wàá ní kí n pè ọ́ ṣé n pè ọ́ ládìgún. ṣẹ́gbẹ́ lèmi àti ẹni. <laughs> mo mà tẹ́ o. àwọn pé èsì apá mi wọ́n sì kọ́kọ́ sọ pé ẹgbẹ́ yẹmi o èmi ló pé làwọn pè ẹ̀rù kọ́kọ́ bá mi pé ojú nǹkan mi tó fẹ́ sọ́wọ́ ẹgbẹ́ ló fẹ́ sọ jàgbé tẹ̀gbẹ́lẹ̀ sórí níbi tá a wà yìí pẹ̀lú bí ìlú ti ń lọ yìí ìwé ẹgbẹ́ mọ́ o èyàn olé bẹ́gbẹ́ rẹ̀ sí èyàn tó bá gbẹ́gbẹ́ sí yóò dán wà lákejì lọ́wọ́ tá a wà yìí èyàn máa ń bẹ́ni téèyàn bá rí tó ṣe ni ẹ kò sí ẹ kò sí kó bàá má sì sí ni àmọ́ pé ṣé o mọ̀ pé bó ṣe wà ó rẹwà lóbì yìí kò sì séèyàn tí ó rí ọ tí ò ní sọ pé òun wóbì yìí ah, ó mọ̀ dá gbin lọ o ègbé ń yájú ni ah. bó ti wá wà yìí o ò lè mọ kọjá náà àbáwá kí bí ogún bí ọgbọ̀n ọkùnrin mọ̀mọ́ ní obìnrin lọ yìí mo wá wò pé ìwọ tó dá lóbìnrin àtèmi náà tí mo dá lọ́kùnrin èmi rèé o ẹgbẹ́ èmi rèé o ọkùnrin tó dùn mú yangàn láwùjọ òye agùntàsọ́ọ́lù èmi tí mò ń wẹ̀ lódò tí gbogbo ọmọge yọ owó ọṣẹ wọ́n ní tèmi ni ó gbà olóṣèlú ní tèmi ni òun wọn ò kéré nú ayé o mo wá rò pé kí gbajúmọ̀ tèmi kó mo fẹ́ gbajúmọ̀ tiẹ̀ ohun tí mo fi dá dúró nù wórí àmọ́ pé mo fẹ́ mọ fẹ́ lẹ́ tèmi kí n mọ fi túkọ̀ rẹ wò mo fẹ́ mọ gbé gùgù tèmi kí n mọ gbé gàjà rẹ àmọ́ pé o mo fẹ́ mọ bú ẹyin rẹ jẹ́ kí n mọ jẹ́ tèkótèkó. iye mi. o ti gba ohun tí mò ń wí wọ́n wá fẹ́ ṣe pamọ́ báyìí kí yọ tinú ẹyin rẹ jẹ́ àmọ́ pé jẹ́ ẹ mọ̀ fi àmọ̀là mi mọ̀ fi kéwédù rẹ lá àmọ́ pé o mo fẹ́ máa gà o mo fẹ́ máa ń wọ̀n. Hmm. ẹgbẹ́ yẹmi kì í ṣẹ̀bi ẹ̀ o ti gbọ́. àmọ́ pé àmọ́ pé àmọ́ pé ha lórí gbogbo ohun tí mo sọ kì í ṣẹ̀bi rẹ ni ó sọ ọmọ ìwọ mi o tí mo sì jáde tán lẹ́ni tí mo ṣe funfun lẹ́yẹ ṣu. pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san ah, ah. <laughs> ẹgbẹ́ ń bí gboyin èmi náà àbó òrì ni ẹgbẹ́ yẹmi èmi sí ẹgbẹ́ yẹmi ah. ó máa ń kọnu ìfẹ́ sí mi ẹgbẹ́ ń bí gbo. ẹgbẹ́ yẹmi kọnu ìfẹ́ sí yín. bẹ́ẹ̀ abórí rẹ burú ni ah, ó yà mí lẹ́nu ẹ tiẹ̀ dúró náà hmm. ṣé ẹ̀yin àtẹgbẹ́ mi ṣé wàá sábà wù kọ́ náà ni tí ó fi kẹ́nu ìfẹ́ sí yín ah, abórí mi ẹ̀gbọ́n mi hmm. ẹ̀yẹ fẹ́ gbé yẹmí lẹ̀ fún mi nǹkan tí ń fojú rẹ̀ rí hmm. ẹ̀yin gan ẹ̀ bá káàánú tẹ bá rí ẹ máa wò ó ti yín ó ṣeun ẹgbẹ́ yẹmí ẹ mi àbúrò mi mò ń bọ̀ mo fẹ́ lọ ra nǹkan nísàlẹ̀ odò ẹ mọ̀ pẹ́ o ìyẹn ẹgbẹ́ yẹmí náà sí ẹ̀gbọ́n mi ó dáa ẹgbẹ́ yẹmí ìrẹ̀lẹ̀kẹ sàmàdé yòó lálẹ́ lẹ́kọ̀ọ́ ọmọ yòókù rẹwà lẹ́kọ̀ọ́ ọmọ yòókù èyí àwọn àyìn ṣe ń tù dá. ẹgbẹ́ yẹmi o. Ah. má ọ̀sùn tó ń mi o má ọ̀sùn tó ń mi rárá àti rárá ni ah, ṣé yẹ kó jẹ́wọ́ ẹgbẹ́ yẹmi mo bèrè ni ṣé yẹ kó jẹ́ ìwọ ẹ tó lanu agbárí ẹ̀yẹn òun kẹnu fẹ́ sí ẹ̀gbọ́n mi ṣé yẹ kó jẹ́wọ́ ọ̀ṣù tó ń ṣé torí rẹ̀ ló ṣe wá kó jà wá. níṣẹ́ ni kó jà wá. ọkọ dé inú mi ti ń dùn pé ah, ọmọ yìí ṣe láàjì mọ́ná o pé tó tún wá lóòrọ̀ kùtù yóò tún yà mí lẹ́nu o ìwọ̀n mọ̀ pé jà ló bá wà. níṣẹ́ ni bá jà wá ọ̀ ṣe kẹnu fẹ́ sẹ́gbọ̀n mi tó dẹ̀ mọ mọ nǹkan tó wà láàrin mi àti ẹ. ọ̀ṣun tó mọ̀ sọyún ìfẹ́ ló wà bẹ́ẹ̀ làbọ̀ rẹ̀ jẹ́ kan àti pé tí ẹ ah, ah. ṣe ọkùnrin sọkùnrin ló yẹ kí n mọ sí. irú ọ̀rọ̀ wo ọ̀rọ̀ wo ọ̀rọ̀ rírù wo nìyẹn ọ̀ọ́ máa jẹ́ṣẹ́ mi ó tún máa jẹ́ṣẹ́ ẹ̀gbọ́n mi irú ọ̀rọ̀ wo nìyẹn. wo wo ọ̀rẹ́ ló ìfẹ́ ló wà bẹ́ẹ̀ tá a fi ń bọ̀ rẹ̀ jẹ́kọ̀ sórí ohun tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ kẹ̀gbọ́n rẹ náà kó máa dùn ọbẹ̀ ni àmọ́ nígbà tí mo sì kẹ̀gbọ́n rẹ náà ń ṣe fọ́nká fọ́nká mi ò sì yọ lẹ́nu mo fi lẹ̀ ìyá tóun tó mọ̀ tó mọ̀ kó jà. ọ̀rọ̀ rírù ló ń sọ má bá mi sọ ẹ̀dá rẹ ẹgbẹ́ mi kí ni kí ni gbogbo yẹn. ṣé orí ilé ayé yìí ṣe sùúrù ṣé orí ilé ayé yìí <coughs> sórí ilé ayé ilé ayé èèyàn mọ fẹ́ mọ̀wé èèyàn kéèyàn sì mọ̀wé èèyàn téèyàn jẹ ni sórí pé mo kanu ìfẹ́ sẹ́gbọ́n rẹ kì í ṣe pé bóyá mo ní lọ́kàn lóòótọ́ o mo fẹ́ dán ẹ̀gbọ́n rẹ wò mo sì fẹ́ dán ẹ̀gbọ́n rẹ wò látara rẹ ni ohun tí ò yí ọnu mo tẹ̀ fẹ́ wo bí ẹ ṣe gbọ̀pọ̀ tó nu mọ̀lẹ́bí yín mo fẹ́ wò bóyá bí ọwọ́ ẹ̀gbọ́n rẹ bá rọ̀ dájúdájú ọwọ́ tiẹ̀ náà rọ̀ ni bí bá kọnu ìfẹ́ sẹ́gbọ́n rẹ ohun tó bá ilé mẹ́gbọ́n rẹ tẹ́gbọ́n rẹ gbà á jẹ́ pé inú mọ̀lẹ́bí ọwọ́ yín rọ̀ nù bóyá tọkùnrin bọ kọlu síwọ náà ó mọ gbà bẹ́ẹ̀ ọgbọ́n tí mo dánú àmọ́ ń gbà sí bọ́ pé ẹ̀gbọ́n rẹ ò gbà á ah, dájúdájú ọ̀sùn tó mú mi o ojú kan làdá rẹ̀ náà ni kò ní lájú méjì. mi ò mọ̀ kóhun tó ń sọ nù ọ́ ti sọ fún mi hmm. sórí ní ìdílé tiwa àwo hmm. ń ṣojú kan kàtún ṣe ojú mi hmm. ojú kan làdá wa máa ní à ń ṣoníranù à ń ṣoníranù. ká mọ̀ pààrọ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà bú mi o ká mọ̀ pààrọ̀ ẹ̀gbọ́n rẹ̀ wọ́ mi o àrùtàláì òun jù mí lọ ẹ̀gbọ́n rẹ̀ lè gbọ́dún márùn-ún mi èèyàn tí ò bá ti lè gbọdún márùn lọ tèmi kò ju èmi lọ o èmi ò mọ tẹlómi o ọṣáàjù ẹ lọ kémi ò tó gbà pé èèyàn jù mí lọ yóò lè lọdún márùn bó bá ṣe gbọdún méjì mẹ́ta mẹ́rin ẹgbẹ ni wá kò yẹ báwọn. Mm. ẹ mo sọ pé máa <laughs> padà sílé gbòdùgbò kí n wò mo ń lọ lé ẹgbẹ́yẹmí mo ń lọ lé ìyá mi sì máa bèrè mi ẹgbẹ́yẹmí jẹ́ máa lọ ah, lé màmí ó sì máa wá mi lé àwọn máa wá mi jẹ́ máa máa lọ ah, sí ah, ẹgbẹ́yẹmí.

ọ̀sẹ̀ tó ó dùn ah, ọmọ ìdùn. Ah. Eh, ẹgbẹ́ mi mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀ ti yọ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ ìṣẹ̀ ìgbádùn rẹ̀ yìí mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ mọ̀yọ́ ọ̀sán báyìí sí ah. ọ̀sán báyìí sí ọ̀sán báyìí sí máa pẹ́ àwọn ọ̀sán báyìí sí ọ̀sán báyìí sí. ọ̀ṣùtọ́ ah, bísí máa dà sí báyìí bísí máa dà sí báyìí kí ni o fẹ́ tẹ̀lé mi wọlé ni dákun sí ó tẹ̀lé mi wọnú lé ni nígbà tí ọmọ fò jáde lójú rẹ mi ó lè dìímú dákun ó lè ó lè má jò lọ kó ragabú rẹ báyìí òun lolúwe ò tí ì dà ìbò ni dá sí báyìí. ẹ̀gbọ́n ẹgbẹ́ yẹn mi ẹ má bìtú nǹkan ṣe mí ẹ má bìtú kí ló ṣẹlẹ̀. ẹ dákun ah. bẹ́ẹ̀ ṣe wà eh. ayé yìí ti bàjẹ́. ayé tèyí bàjẹ́. ọlọ́run lọ tí yìí ti yẹ ah. ẹgbẹgbẹ mi. Eh. Ah. Eh. kí ni. ẹ fẹ́ pa ni. pa pátá ni tó bá yẹ pé o bá tẹ́tí dáadáa o máa gbọ́ tó ní tí mò ní kí n yọ tó ní kí n má yọ ṣé kí n yọ tó ní kí n má yọ o mọ̀ kó ń dún mọ́ ni. Ah. ìgbà tó kíní yẹn kán èkùrọ̀ èkùrọ̀ ló kàn ló fi fò ló fi fò jáde eh. ìgbà tó dẹ̀ kán èkùrọ̀ yẹn lèmi ṣẹ̀fẹ̀ mo ṣẹ̀fẹ̀ dà mo ṣẹ̀fẹ̀ dà. èmi rò bóyá ẹ fẹ́ pa ni o. mo máa dà sí báyìí mo máa dà sí báyìí ìyá rẹ sì mi ìyá rẹ ọmọ kó bá mi. àfi kí n wẹ́ mi wà ibi sí bàtà mi wà ah, ẹ máa dà sí báyìí torí ọlọ́run. ẹ̀gbọ́n abẹ́yẹmí ṣé béèyàn bá wá jẹ́ pé eléré orí ìtàgé èèyàn ní kí ayé ẹ̀ ti bàjẹ́ ah, pẹ̀lú bó ṣe ṣe orí burúkú olórí pa bí abo àyà yìí pàpọ̀ àtàrí sùn. èmi mo bá buhari orí kìnrin ọ sọ̀sọ́ kọ́ta tí ó torí borí ewúrẹ́. ó sábà máa ń dun ààrẹ ni ṣé òrokù kan ọ̀gá wa ni. ẹ tààrà òrokù rọ ọ̀gá náà. ẹ nísùrù nísùrù mi nọ́tẹ̀ nọ́tẹ̀ gbọ́n kí ni àwọn wá sí mi lórí nísìnyí ṣé wò gbọ́ ọ̀tọ̀ tiẹ̀ rí ìró òdì kejì nílùú báyìípẹ́. kí ló ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ abetí di Bare, bare náà orin kí ọkùnrin lóbìnrin kó máa fá orí kó máa dán kúrakúra torí bá ń dán kúrakúra wọn á máa rí àparí wọn máa rí àparí tèmíràn. kí ló wá ń sọ gangan kí ló ń wí gangan pàtó. kí wàá mọ̀ kó tó ń wè fún èmi rìnsìn kí bọ́ọ̀lù rí tiwa iran kó ní kí ọkùnrin àti obìnrin kó máa fà fún orí wọn tó máa ti ń fà fún orí wọn màá máa wo orí wọn máa wo tèmi bí mo ti ń wo ẹrin sìn tí èmi bá farí tí wọ́n fa orí <laughs> jẹ́ òwe sàpàtà ah! ìwọ́n máa rí ọ̀gọ́ ṣé wàá rí ohun tó ṣẹlẹ̀ ó wùn ẹ ni kò wọ́n ẹlẹ́dàá rẹ̀ torí èmi mo mọ baálẹ̀ títí wa baálẹ̀ wo ò lè ní ká máa faridán kí ni gbogbo kàtìkàtì tí baálẹ̀ ẹ bá yẹ pa irun òun kí wọn náà sì wá sọ pé ká máa fárí wa dán ká máa fárí tí wọn bá fẹ́ fárí rẹ dán èmi ò lè fárí mi dán torí irun orí báyìí òun ló ń bu ìkun obìnrin gẹ́gẹ́ bí ṣáàgó bó ṣe ń bu ìkun ẹmu sórí èmi mi ò lè fárí mi dán o mo tẹ̀ jẹ́rìí baálẹ̀ wa kò lè ní àṣẹrù rẹ̀ oríta òkè náà á kó sí balẹ̀ nínú. ọwọ́ ni ọkùnrin o ẹ̀rọ fá orí yín o obìnrin o ẹ̀rọ fá orí yín o tábàjọ wàá fá orí tí wàá bá rin ọ̀gọ́ ẹ̀dúrósùn olórí burúkú o rọ́tù fún orí ọ̀rí sí. ó rẹ̀ bu ni fẹ́ yorí lórí mi ni. nọ́tì nọ́tì nọ́tì nọ́tì nọ́tì nọ́tì. olórí burúkú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí orí ọ̀rọ̀ tó dórí ó bu ọgọ tó ààrẹ yìn ó gbọ síwájú ó dàbò orí orí màrú màrú. dákú kó sí olùkó kó sí lóko kó sí kó lè wá jẹun ẹbí rẹ kọ ṣèbá ìníṣẹ́ tó ń dẹ ẹ láàmú lójú o máa mọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú ọ̀hún tó ń ṣẹlẹ̀ nílùú tiwa èmi sì níṣẹ́ tí mo fẹ́ ṣe yìí lè dúró síbi ìbá kó máa sọ̀rọ̀ sí mi lára. wá bọ̀ wá bọ̀ wá bọ̀. mi báyìí mi báyìí mi nà tè pọn. Hm. yorùbá ní kí a máa débi ọ̀rọ̀ náà a máa sọ̀rọ̀ ni tó ti gbọ́. kú dajì ẹ̀ ń gbọ́. tọ́gà bá kú èmi ò ní gbà kọ́kọ́rọ́ dọ̀gá. sógun tí wàá ṣe ọmọ sẹ́gbà ìwọ ọlọ́run abẹ́ ìwà àgbà lórí rẹ fún wàá máa wo kókó ọ̀gá ni. ó ṣe lára rẹ o. ara tẹ gbèrè wọn wo ni wèrè yẹn bí nìyà kún mi wọn lè lu ẹ pa eléyìí ibú lọmọ ìbù yọ àtọkọ wa balẹ̀ jẹ́ lórí ibú ọmọ. olóòtú ó tẹ̀rí bídìí ewúrẹ́ bá tẹ̀rí. orí rẹ ti burú o kúkú rọrọ gidi sọ náà tẹ́lẹ̀ aláìmọ̀rọ̀ sọ. ẹ ó yọ bóyá wa máa fi yéé ṣòwò ìkámọ́ pààrọ̀ ìwọ náà ò <laughs> mọ̀ fún ìgbìyànjú tó bá wù ú ah! torí nígbà tí mo kọ́kọ́ wù ọ́ mo wò pé ìwọ tó ṣe kọ́ ọkọ̀ rẹ pẹlẹbẹ yìí èrò lè dá lórí pápá àmọ́ àwọn ibìkan tó gbé mi dé ẹ̀rù bá mi èmi náà fẹ́ jọ ọ lójú o ti ṣe tọlọ́bọ̀ rí mo gbé ọ lórí igi àlọ́ rẹ̀ ṣe tọlọ́bọ̀ so o ti ṣe ah. tẹlẹ́yẹ rí tẹlẹ́yẹ àwọn ìyọ́wọ́ ìsáàdá mo lè gbé ọ lórí òfurufú ká lọ rẹ̀ ṣe tẹlẹ́yẹ ah. o ṣe tẹlẹ́ja rí. n ò ṣe o náà rí. iyùn ìsàlẹ̀ odò láti ṣe tẹlẹ́ja àwọn tí wọn ó ṣe fún ọ mo lè mú ọ lọ́nu gbókin lọ ìṣètẹ lẹ́ran fún ọ tí wọn ó ah. ṣe bí ọdẹ tí wọn ó ṣe bí ìgàlà tí mo fẹ́ pa ọmọ yìí <laughs> ó dùn ká mọ pàrọ̀ àrùn ah, mm, gbọ̀ngbọ̀n kan sí kí mo lè fi ọ wé o bó bá ṣe pé bó bá ṣe pé mo mọ ẹni tó ju kinní tí mo rí láàárọ̀ ilẹ̀ ni mo lè fi ọ wé àmọ́ torí pé wọn ò mọ òun mẹ́ni mo lè fi ah! ọ wé. èmi ìmọ̀jà lọ́bẹ̀ ọmọjà ọlá èmi nìkan ló yé èmi nìkan ló yé àmọ́ àmọ́ o ò ní lọ lélẹ̀ ni o bàbá ti kó mi a tún padà sílé a lọ rè bẹ̀rẹ̀ ni o torí èèyàn tó bá rí ọ tó sára gbẹ yóò lérò pé nǹkan òun bẹ nǹkan kan sí bẹ àmọ́ iná ni ọ o tó bá ń gbọ́ iná lè rí yẹn palaba ó lè ṣe ni léṣe ó yà sàmì jẹ. Ah! <laughs> Ah! ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. ẹ ó kọ́ra gbọ́. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò. ọlọ́gbọ́n nìkan nìkan ló mọ̀jú ẹjọ́ àwífúnni kan tó dánìyàn àgbẹ̀jà kádì ní. akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa ìgbà tí àti ìfọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni koto dani o àgbẹ̀jà kádì ní. àlọ́ mi àlọ́ balẹ̀ tẹ́. àbùkù ni ẹni àwí fún ètò màrìjì ọgbọ́n. Akèrègbè ni ó sọ̀bi tó fòkùn sí lárò ó bá ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń bá igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́dẹ́kọ̀ọ́ mi pípa àwífún ni kó tó dání o àgbà jàkadì ni àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. ó lè wá láti jà àjà ló balẹ̀ tẹ́. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀ àjà